أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى وقفهم ولم أترى إكيك نبي ومحمد صلى الله عليه وسلم ولم تيتني كياما بدادا لا روتيني a sọpẹ́ fún ọlọ́run ọba náà èyí tó jẹ́ ọ̀gá ìbẹ́ dáadáa ẹrú òun náà ni kó máa bẹ lẹ́ni tí ń rántí ọlọ́run eléyìí náà jẹ́ kan nínú abala ìrántí ọlọ́run kí èèyàn máa jòkó gbọ́ọ̀rọ̀ ọlọ́run ara ìrántí ọlọ́run náà ni irú gbogbo wa náà kú sí jí láàárọ̀ yìí oríṣiríṣi àwọn ìlànà ló ń kálukú ti là kalẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tí n bá ti jí dáadáa láàárọ̀ tèmi nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni mo fẹ́ ṣe a ó rí i pé nínú àwọn àsìkò tá a fẹ́ ṣe yẹn náà a ti ka eléyìí náà kún ni tóbi jójòkó olóṣèjó rọrùn fún wa láti jókòólẹ̀ láti lè mọ gbọ́rọ̀ ọlọ́run báyìí mélòó mélòó ẹlòmíín tó jẹ pé bá ti sálámà náà ní orí ìrìn náà ni ó ti máa ṣe àgárò lọ níbi kíni níbi pa afẹ́ jẹ afẹ́ yìí àti ti ń lé tó yẹ pé kò ní bá láéláé ṣùgbọ́n ọlọ́run tí ò jẹ́ káwọ́ máa lé níta àní báká tí ò jẹ́ ká máa dààmú lórí tí ò lè jẹ́ tiwa èyí tí ó jẹ́ tiwa òun náà lélẹ́yìí tá a jókòó tì í torí pé níta bá gbọ́ mi òun ní òtún gbèsè ayé wa àtọ̀run wa ṣe àwa bẹ̀rẹ̀ wọn bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ́n kó lò láti tún gbèsè ayé ẹnì kọ̀ọ̀kan wa ṣe ìkẹ́ ìgẹ̀kọ́ ọmọ bá ànábì náà tó jókòó lè yòóyé wa kó máa bá gbogbo àwọn aráalé rẹ̀ tí wọ́n nígbàgbọ́ nínú ànábì náà àwọn sọ̀hábà àtúgbàntọ́ àfi dáadáa tẹ̀lé ànábì tó fi díjọ́gbìn àlèkè àrùn gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́run dákun jọ̀ọ́ jàre musa bá wa san wọ́n ní ẹ̀san olóore hmm. àwọn òbí tó bí wa ìdùnnú gbogbogbò ọlọ́run dákun musa ń bá wa ṣe fún wọn hmm. gbogbo wa náà pátá tá ń kírun láàyè yìí tá ń gbọ́rọ̀ ọlọ́run láàyè yìí kọ́lọ̀ nǹkan san òun kálukú wa náà ní ẹ̀san olóore kó bá wa bí àbùkátà wa bẹ̀rẹ̀ àmọ́tí ìyá arhamar rahimin abẹ́lẹ́wọ̀n àlàáfíà tó pé ọlọ́run hadith fifty five nínú tírà tá a mọ̀ sí miato hadith ìyẹn hadithi márùnléní àádọ́ta àfi ká pé márùndínní ọgọ́ta hadithi náà lọ báyìí nínú hadithi ìyàwó Aisha ni ń sọ fún wa pé ani Aishata radiyallahu anha ani nabiyyi sallallahu alayhi wa sallam qaal. كان النبي صلى الله عليه وسلم لا يدع أربعة قبل الظهر وركعتين قبل الغداء أخرجه البخاري àdìsí ó fẹ́ sọ fún wa nípa àwọn ìṣesí ànẹ́bì nípa tó jẹ mọ́ àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ìyàwó Aisha ń sọ fún wa pé ànẹ́bì o ó jẹ́ nìkan tó ṣe wípé láyédèwò arba àkọ́bùlà dòr kò kí ń fi mẹ́rin lẹ̀ ṣáájú kó tó kí irun dòr kí nǹkan mẹ́rin náà àfáwọn ajá gbọ́ yìí torí kókò la nǹkan yẹn mẹ́lẹ̀ níbí pẹ̀lú ìwáyà ilé ìtànkà yìí ṣùgbọ́n àbájẹ́ kò yé wa yìí pé mẹ́rin tí wọ́n ń sọ yẹn ni pé ànábì kò fi rákà mẹ́rin lẹ̀ ànábì wo mọ́ ìmọ̀ ṣe náfìlà aráka mẹ́rin ṣáájú kó tó kí irun dóòrè gbogbo ìgbà ká ànábì tó kí irun dóòrè ànábì na fila aráka mẹ́rin abẹ́rẹ́ nǹkan ẹ̀rì kan ní kọ́bùlà mọ́dá kọ́bùlà dóòrè ṣáájú kí ànábì tó kí irun dóòrè ànábì ò fi ilẹ̀ kọ́mọ́sì ànábì máa ń ṣe gbogbo ìgbà ni nínú àwọn súnà tá ànábì wo mọ́ òun nìyẹn bákan náà wàràkà àtẹyí kọbìlà lọgọdà àti rákà méjì ànábì àmà tún sin náfìlà rákà méjì ṣáájú ká ànábì tó kí irun ṣubú òun náà ní gọdà ti mẹun irun ṣubú ìnáwó pé irun gọdà irun ìdájí àwọn táwọn kí ń dájí ilé ìta kí náà yìí ká ànábì tó kí ànábì ní náfìlà rákà méjì tá ànábì wọn ṣe àwọn fáwọn ajo yìí wáyé pé náfìlà rákà mẹ́rin tá a sọ yìí gbọ́dọ̀ ànábì ti máa ṣe wọ́n lànàbì àmà sin náfìlà rákà mẹ́rin yìí ṣáájú ká ànábì ò tó bọ́ sí àárín inú mọ́ṣáláṣí ibi tẹ́tí ń kírun ànábì ò ṣe náfìlà rákà mẹ́rin nínú ilé rẹ̀ kó tó wọnú mọ́ṣáláṣí. ìrun rákà tẹ́ fàájì náà ńkọ́ wọn là ànábì sábà máa kírun náà nínú ilé rákà méjì yẹn lóun sábà máa kírun ilé ká ànábì ò tó wọnú mọ́ṣáláṣí. èyí tí a fẹ́ lò ń bẹ̀ nínú ọ̀rọ̀ yìí ni wípé wọ́n ṣàlàyé fún wa wípé ní ànábì sallallahu alaihi wasallam a máa ṣe rákà mẹ́rin ṣáájú kó tó kí dóòrè nínú àwọn ẹ̀kọ́ tá a mú bẹ ó pọ̀ àkọ́kọ́ bẹ ni wípé sáà rántí pé Ọlọ́run mà ti jẹ́ kó yé wa wípé ànábì tá à ń sọ yìí òun ti forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pátá òun ti fi jìn tòun ti bẹ́ẹ̀ òun ní tó ń sojú kòkòrò náfìlà yìí kí wọn làá fẹ́ sọ pẹ̀lú ẹlòmíì lónìí nù sùlùmí mi lénìí tó bá ti kírun tán irú ẹ̀ lásán lẹ́ẹ̀kan yẹn bá ti kírun tán àkàrù gan orírìn ni ó ti ṣe bèlè ká tó wá pé yóò tún wá ṣe náfìlà míì abẹ́ni tó ṣe wípé tí wọ́n bá ti fẹ́ gbẹ̀rún dúró ẹ sọ fún mi o náà lòun máa ṣe ń gbogbo ìgbà kò wọ mọ́sálásí kó wá jòkólẹ̀ kó máa retí pé bóyá ẹni tí ó jẹ́ ìmáàmù fẹ́ dé rí àbí kó ṣe wípé ó ti jòkólẹ̀ mọ́sálásí òun tí wọ́n ti bẹ̀ lọ́wọ́ ti ṣàdúrà ṣàdúrà kó tó di pé wọ́n gbẹ̀rún náà ó kéré nígbà tẹ́lómi ò lè ṣe torí ìdí eléyìí ànábì ọlọ́run ti fọdẹ́sẹ̀ rẹ̀ jìn o tòun ti fẹ́ ànábì ò tó fi àwọn náfìlà alẹ́ ànábì nsìn náfìlà eléyìí ń sàwọn náà lójú kòkòrò káṣe kẹ́ni o ká máa wò mọ́ náfìlà ṣiṣẹ́ tàbá sì fẹ́ máa ṣe náfìlà ń ṣẹ̀dá máa dààmú ara wa lórí àwọn náfìlà akatẹ́nì kan máa yàn lé wa lọ́wọ́ bí a ṣe náfìlà rákà mẹ́rin fatia kan lákọ̀ọ́kọ́ kúrò aláwọ̀ mẹ́wàá lákọ̀ọ́kọ́ twenty lẹ́lẹ́kejì thirty lẹ́lẹ́kẹta forty lẹ́lẹ́kẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí kan ló ṣe náfìlà kó ṣe ní òhù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà náfìlà táwọn yẹn máa yàn fún yẹn lóríṣiríṣi tó yẹ pọ́ mi yóò tẹ̀ tún mú ti ṣètọ́ọ̀nì lọ́wọ́ bí rétà nìkan sọ fún yẹn pé kéèyàn lọ lè yàn ní òhù gbogbo àwọn náfìlà téèyàn máa ń ṣe àárí gbogbo ẹ̀kọ́ látara nàbì sallallahu alaihi wasallam bákan náà nínú ẹ̀ ká tó dúró onígbà àwọn nǹkan wọ̀nyí ó fi hàn wáyé pé ànábì máa ń ní ìmúra kalẹ̀ fún àwa ọmọléèwé a ó rí i pé bọ́n bá fẹ́ ṣe waec wọn ni wọ́n ṣe kí ni o wọ́n kọ́ ṣe mock mock yẹn túmọ̀ sí kí ni o ó ti múra kalẹ̀ fún waec náfìlà téèyàn náà ṣe náà èyàn náà náà ti ń fi yẹn múra kalẹ̀ fún èyí tọ́jú ọ̀ràn yẹn ẹ wá wò ẹ rí i pé níbi mọ́ọ̀kì tí wọ́n bá ṣe náà wọ́n máa ń fún wọn ní máàkì ń bẹ̀ bẹ́ẹ̀ náà lélẹyìí náà bó bá ṣe náfìlà yìí náà ó gbà ládá ó gbà ládá kó ṣe náfìlà ó tún gbà ládá lórí wípé òfin kọsẹ ànábì pé bá ànábì ti máa ṣe tani àrẹ bá tún wà lórí yẹn náà bó tilẹ̀ gẹ́sí pé orílẹ̀-èdè wa lénìí a kó ọ̀pọ̀lọpọ̀ àdánwò lórí àwọn wàhálà tó ń kálukú ń bá fínra nísìnyí ẹ̀yà wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì báyà lápèjúwe ẹni tẹ́ pé iṣẹ́ tiẹ̀ ó so mọ́ iná ẹ̀lẹ́tíríkì tan à ń lò yìí tẹ́lá ti múná dé gbàrà báyìí bóyá múra mọ́sálásí ni pé múra tí ń retí pé àsìkò òun fẹ́ tó tẹ́lá múná dé gbàrà báyìí tó bá bọ́ sí ibi iṣẹ́ ṣe ah kóun tó lọ mọ́sálásí darí bóyá ṣèṣin mẹ́wàá tó ah ó lè bóyá photocopy ní í ṣe ni ah òun ó ti ṣe bí i fifty copies ah wọ́n lè tún múná lọ báwọn kọ̀ráyè náà fi ọ̀ràn yẹn gan lately ni ó padà sí ó ṣe kọ̀ǹpútà náà àti tara táìpù wẹ́ẹ́ péjì méjì péjì mẹ́ta kó tó di pé bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà tẹ́mi iṣẹ́ tiẹ̀ náà ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ onínádé ṣùgbọ́n àwọn nǹkan tá a máa fi tún fi pẹ̀lú àtàkèsí ni wípé sọ ọ́nà ti pé nítorí ń lò yẹn máṣíìnì sọ sẹ́lẹ̀. tó a lo bíi more than thirty minutes àbí jù bẹ́ẹ̀ lọ nítorí fi kírun gan ó lò ń bẹ̀ kò ní yanjú ò ní rí sẹ́wọ̀n ṣe nígbà míì bákan náà bá rí sẹ́wọ̀n tá lọ sọ fún ọ owó yẹn wọ lọ́nà wọ àwọn oríṣiríṣi nǹkan ló lè máa mú wa ronú padà ní tí mo fẹ́ ṣe yìí tó fẹ́ dínà lọ àkọ́kọ́ náà nìyí. ọ̀ràn yẹn ọlọ́run tó pa wá láti ká ṣe ni pàpà jùlọ àwọn tó jẹ́ ìrun ọ̀ràn yẹn là ń sọ. tọ̀nà táwọn àgbà fi múra kalẹ̀ fún òun náà lèyí tá anábì sallallahu alaihi wasallam nínú ọ̀nà káfíńdé máa mọ ìmúra kalẹ̀ fún òun náà ní náfìlà jẹ́ kọ́ọ̀mù màjẹ́ sí pàákà máa wọnú ẹ̀ wù àwa náà ti múra kalẹ̀ fún bákan náà a ní opportunity àti tún bẹ ọlọ́run pẹ̀lú àwọn àdúrà tá anábì sallallahu alaihi wasallam tó fi dá lójú kó náà àdúrà tọ́lọ̀ máa gbà ni ọ̀nà bẹ́yìnà àdánẹ́yìn bẹ́yìnà mọ́dá bẹ́yìnà àdánẹ́yìn láàrin ìrun pípè àti ìkáàmọ̀ ṣíṣe àwọn àdúrà tí yẹn bá ṣe lásìkò gbaná ànábì ìròyìn pàdùn àná gbà pọ̀ wọ́n pè ìrun tán nísìn kó tó di pé wọ́n gbé ìrun dúró kò sì ṣe náfìlà ọ̀wọ́ abẹ lọ́hùn ànábì nífẹ̀ẹ́ ń balẹ̀ pàdùn àtúnṣe òun gbà. torí di eléyìí àdìsí yìí fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ká máa tún ní àwọn ìtìsíwájú iṣẹ́ olóore ó fẹ́ kọ́ wa láti máa múra kalẹ̀ fún ìrun ya ó sì fẹ́ kọ́ wa látara wípé ìtọ́ bá jẹ́ ya a máa kọ́kọ́ ní àwọn ìtìsíwájú kan ní ìmúra kalẹ̀ dé ọ̀fẹ́ jẹ́ ká máa ní bákan náà yóò sì sún pé ìlú máa ní kàkún nínú ẹ̀mí ẹni ní ti múra kalẹ̀ fún ọ̀ràn yẹn náà ni ṣùgbọ́n tí pé ńgbà wọn bá ṣe kọ́ríkọ́ mọ́tí sọlá ní ọ̀sẹ̀ gbàgé pé ó ṣàlùwàlá ọ̀pọ̀lọpọ̀ gba ní rákà alákọ̀ọ́kọ́ máa bọ́ máa lọ́wọ́ tí ó lọ fẹ́ ṣe náfìlà àbẹ́tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbà tó bá kí ṣubú ìtàn ní tó kí rákà àtẹ ìfàjẹrì ọ̀pọ̀lọpọ̀ gbà bẹ́ẹ̀ lómi ti bí ti ṣẹlòmí nìyẹn láàrin ọ̀sẹ̀ irú pẹ́ lómi lè kí rákàtẹ́ ìfàgìrì ṣáájú kí màmú kó tó kí súbì láàrin ọ̀sẹ̀ ìsìn wọn ṣẹlẹ̀ sẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì gbogbo àwọn nǹkan wọ̀nyí kákíyèsí àdìsí fẹ́ pè wá sákíyèsí lórí ẹ̀ lórí wípé ní bóòlù ànábì ṣe máa kí àwọn ẹni tó jẹ mọ́ náfìlà pàápàá jùlọ ṣáájú ká tó kí dóòr ànábì wo mọ́ráká mẹ́rin ká tó kí dóòr ànábì wo mọ́ráká méjì tá a máa kà sí rákàtẹ́ ìfàṣẹ̀rẹ̀ gbogbo àwọn náfìlà wọ̀nyí ànábì wo mọ́ fún ànábì sì máa ń ṣe ṣùgbọ́n eléyìí náà wàá túmọ̀ sí pé ẹnu náfìlà tá ànábì máa ń ṣe lélẹ́yìí o ṣùgbọ́n wọ́n kàn sọ eléyìí ìyá aṣa kàn sọ eléyìí láti lè jẹ́ ká mọ̀ pé nínú àwọn náfìlà tá ànábì wo mọ́ tá ànábì máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ bàtà ànábì sábà filẹ̀ òun lélẹ́yìí yóò sì tún pé aṣàkíyèsí wípé ní káfí lè tètè máa ìmúra kalẹ̀ bákan náà nínú àkíyèsí ni àwa ọmọ ẹ̀dá ènìyàn àwọn àsìkò méjèèjì yìí náà nínú àwọn àsìkò kan ni tí máa sábà fẹ́ dífíkọ́tì fún ìṣẹ̀mí ayé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín láti tètè kí àwọn ìrun náà ẹ ronú ìrun ṣubú yìí nísìn ọ̀pọ̀lọpọ̀ alẹ́ lèmi ọmọ sùn lọ́wọ́ bóyá ńgbà bá tó ń rún bá ti ń ṣètọ́nù bá ti ń dààmú ẹ̀ ńgbà wọn bá ṣe tí wọ́n á gbẹ̀rún dúró ní ṣètọ́nù rẹ̀ ó tún sá lọ ọ̀pọ̀lọpọ̀ wàrú ẹni yóò ní máa bá wọn rí rákàtí ìlú fájírì kì kódà bí bá tún pẹ́ jù gan ìrun ọ̀ràn yẹn gan wọ́n ti kí tákó tó dìde àkọ́kọ́ nìyẹn ló fi jẹ́ pé wọ́n máa ń ṣàn eléyìí bákan náà ti dóòr yìí máa sábà yásùgbà báyà lómi ọwọ́ àlẹ́ nu iṣẹ́ àti fẹ́ fi sẹ́lẹ̀ tó ń kálukú ṣe lọ́wọ́ fẹ́ sòro fẹ́ lómi àti ah, wọn máa fi lélẹ̀ bòónù wọn tó ṣe láti wá lè mọ pèrè asákèsì pé ká jápò ńbẹ ká mọ̀ pé èyí tó jẹ́ tiwa òun náà lè tó jẹ́ ọ̀rọ̀ àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn èyí tó lọ yàn wá òun ni àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn èyí tí ó béèrè lọ́wọ́ wa òun ni àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn abẹ́rẹ́ bàtà alá nínú àánú ẹ̀ eléyìí tá a wí náà lọ́nkọ́ lò láti fún gbèsè àyẹ̀nì kọ̀ọ̀kan wá ṣe wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallim wa rahmatulahi wa barakatuh.